mi fama salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa mawala wa baadi adúpẹ́ fún Ọlọ́run ba atọrọ alikun kí àti alikun gẹ fún anabi sallallahu alayhi wa salam ìkẹ́ Ọlọ́run àti Ọlọ́run kí o mọ bá wa kú júmọ àtò ní kí Ọlọ́run bá jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ láyé àti ní ààyè wa kọlọn jẹ́ kó ṣe wá láǹfààní ẹ jẹ́ àwa ní farabalẹ̀ láti kọ́ ẹ̀kọ́ ọlọ́kan ọ̀jọ̀kan àti ọgbọ́n lóríṣiríṣi láti ẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dr sharafdin gbadebo rọjí kí Ọlọ́run محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته tani ọlọ́run tí àwọn mùsùlùmí ń jọ́sìn fún àwọn kẹfìrí wa bá nàbì muhammed sallallahu alayhi wa sallam wọn là fẹ́ mọ̀ àwọn tani bàbá ńlá allah tó oníkà máa jọ́sìn fún nítorí pé oníkálukú tiwa àwa máa ń tá à ń jọ́sìn fún eléyìí tó jẹ́gi tó jẹ́ ìpẹ́nu ẹ̀ amẹ́nitọ́ kọ́kọ́ gbẹ̀ eléyìí tó sì jẹ́ màláìka ń bẹ̀ àmọ́rúkọ tá à ń pè wọ́n a sì kà wọ́n kún ọmọbìnrin tọ́lọ̀ ń bí eléyìí tó sì jẹ́yàn nínú wọn àmọ́ta ni bàbá wọn àwọn ẹni tó ṣe pé wọ́n ń sìnyàn wọ́n mọ̀ta ni bàbá wọn bí wọ́n bá sì dá bàbá wọn mọ̀ wọ́n mọ̀ta ni ìyá wọn so ṣùgbọ́n Allahu tó ní ká sìn yìí àwa ò mọ̀ àwa à ń fẹ́ kọ́ sọ fún wa àwọn ata ni bàbá rẹ̀ ìdí ni wọ́n rò pé èèyàn ńlọlọ́ wọ́n fọlọ́ ń pè èèyàn kò jẹ́ kí nǹkan kan yé wọn ìdí ni tọ́lọ́ wọn bá fi sọ suratul ikhlas tọ́lọ́ fi sọ kalẹ̀ ìyẹn qul huwa allahu ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu ahad súra yìí nínú àwọn súra alukur'ani tó ga púpọ̀ ni ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ṣe àlàyé ara rẹ̀ fún wa yéké ń bẹ̀ nítorí kó má bàa dàrú mọ́ wa lójú nítorí tí wọ́n máa ń sọ Allahu Allah ẹlòmíì máa ń kọ etí ọ̀gbani yóò rò pé nǹkan ni wọ́n ń bá wí yóò máa ẹ eh, àwọn náà máa ń tán wí járe kí ni jẹ́ yẹn gan àlàyé rẹ̀ ló fẹ́ gbọ́ yìí báyìí ni ẹni tá a gbọ́dọ̀ jọ́sìn fún lódodo òun náà lẹ́lẹ́dàá gbogbo nǹkan òun náà ló ń ọlọ́run ọba ẹlẹ́dàá wa yìí báyìí òun náà lọ́ba tó ṣe wípé orúkọ rẹ̀ máa ń jẹ́ allah qul huwa allah sọ fún wọn pé ọlọ́run ọba mi tẹ̀ ń béèrè nípa rẹ̀ wípé ta ni àwọn ata làwọn bàbá rẹ̀ kò yé yín ni sọ fún wọn pé allah ni mò ń jẹ́ ìwọ náà wò ní gbogbo ilé ayé yìí báyìí tó lè rí ẹnìkan mú wá láyé yìí nínú ẹni tó ti wà rí tó ti kú abẹ́ni tí ń bẹ lọ́wọ́lọ́wọ́ báyìí abẹ́ni tó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n bì kó tó dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà tí ń jẹ́ Allahu yìí báyìí tó bá rí mu wa wàá gba gbogbo ẹ̀bùn tó ju gbogbo ẹ̀bùn lọ. orúkọ yìí báyìí kò sẹ́ni tó tó jẹ kò sẹ́ni tó tó jẹ o lè padà sínú dictionary rẹ o dictionary rẹ o bá jẹ́ ti English kò bá jẹ́ tèdè yòówù kọ́ lọ wo Allah a double l a h kó wo nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ ẹlẹ́dàá gbogbo wa nìyẹn ọba tó dáyé tó dọ̀run ó sì jẹ́ àṣìṣe ńlá kọ máa túmọ̀ Allahu sí God nítorí pé God ó ní ìtumọ̀ tó pọ̀ gọ́ọ̀dù wọ́n lè pè yàn ní God gọ́ọ̀dù wọ́n lè pè nǹkan míì ní God ó ṣeé ṣe wọ́n pe wọ́n lè pògùn náà ní God nítorí pé ògùn yẹn wọ́n lè sọ pé God of iron bẹ́ẹ̀ náà ni irú àwọn wọ́n lè pò náà ní God bákan náà ẹ̀rí tí wọ́n sọ pé God of thunder àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n allah rabbul alamin wọn kì í túmọ̀ rẹ̀ sí god nítorí pé god lè túmọ̀ sí nǹkan púpọ̀ ṣùgbọ́n allah kò ní ìtumọ̀ méjì ju ọba tó dá gbogbo nǹkan lọ kó o jẹ́ kó yí ọba àǹbó ṣe kí wọn náà máa wí nìyẹn allah òun náà lọ́ba tó dá gbogbo nǹkan kò túmọ̀ sí god torí pé god lè ní ìtumọ̀ púpọ̀ ẹ̀yẹn wò àwọn ọmọ tí ń gbá bọ́ọ̀lù tí yẹn bá mọ bọ́ọ̀lù gbá gidigidigidigidi wọ́n sọ ipò ti di god of football god of football bẹ́ẹ̀ ló ṣe wà nínú english ok téèyàn bá lè di gọ́ọ̀dù nǹkan tó náà mà tó máa ṣe dáadáa ṣé ìtumọ̀ allahu wa ni god rárá o kìí ṣe ìtumọ̀ rẹ̀ ni god nítorí pé god tún ní ìtumọ̀ míì allah orúkọ kan ní tọ́jú pé kò sẹ́ni tó tó jẹ wọn ò lè fi pé èèyàn wọn à lè fi pé màláìkà wọn à lè fi pé àlùjànnú allahu rabbul alamin onìkan náà máa ń pè ní allah so torí di eléyìí eléyìí ó fi hàn ara àṣìṣe tí ń bẹ nínú òṣìṣẹ́ àwọn èèyàn ẹnìkan lè dálé oúnjẹ ẹlẹ nísìn kó ní allahu restaurant ìsọkúsọ nìyẹn o ìsọkúsọ gidi nìyẹn àbí kéèyàn dálé pólẹ kó a sọ pé allahu filling station àṣìṣe burúkú nìyẹn nítorí pé allah àní kò sẹ́ni tó tó jẹ́ orúkọ yìí yàtọ̀ sí allahu rabbul alamin sọ fún wa pé allahu ní jẹ́ ahad ọ̀hásóní ọ̀kan ṣoṣo lọ́lọ́ ọlọ́run ọba yìí báyìí òun lọ́ba tó ṣe é pé òun nìkan ni ọba ọ̀kan ṣoṣo. kò sí nǹkan míì tó wà láyé yìí báyìí tí ò ní nǹkan tó dàbí rẹ̀ àmọ́ Ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò sí nǹkan kan tó rí bí rẹ̀ òun nìkan òun nìkan náà lọba tó ṣe pé ọ̀dájọ́ kan ọ̀dájọ́ kan ìwọ ò lè dájọ́ kan Ọlọ́run ọba nìkan lọ́dájọ́ ọ̀kan ọba tó ṣe pé kò sí ntọ́jọ́ kò ní amúgbálẹ́gbẹ̀ẹ́ kò tiẹ̀ sí ẹgbẹ̀rún kan fún ẹnìkan kan ọjọ́ ẹnìkan kan ọ̀dàbí rẹ kò sì sí al-ahad yìí gan al-ahad kò tó sẹ́ni tó tó jẹ́ bí àfi ọlọ́run allahu rabbul alamin ó nìkan ní jẹ́ ọba ọ̀kan ṣoṣo ó ní al-ahad gbogbo nǹkan mi tó yàtọ̀ sí kò ṣeé ṣe kí wọ́n pè ní al-ahad allahu rabbul alamin òun náà lọ́ba tó ṣe pé pé nínú gbogbo òròyìn rẹ̀ ó pé nínú gbogbo iṣẹ́ rẹ̀ ó pé nínú gbogbo pàápàá rẹ̀ òun lọ́ba táwa ń sìn o tọ́ba wa fi ọlọ́run ọba yìí lẹ̀ tó sìn ó dájú pé nǹkan tọ́lọ̀ ń dá lọ́ọ̀mà sí tó bá ti fi ọlọ́run tó dọ̀ sílẹ̀ tó sìn nítọ́lọ̀ ń dá ló sìn gbogbo nǹkan mi tó bá ń sìn lẹ́yìn Allahu yìí wọ́n gbé lórí òṣùwọ̀n yóò padà yí ọ pé ẹ̀dọ̀ ọlọ́run tọ́lọ̀ ń dá ńlò ń sìn ò ríran. Allahu Samad ọlọ́run ọba yìí báyìí òun náà ni as-Samad ọba tó ṣe pé gbogbo ẹ̀dá ń ronú kan láti gbọ́ gbogbo Allah ẹ wo bá a ti ṣe pọ̀ tó ń lé ayé yìí báyìí ta ni gbogbo láti bá wa gbọ́ gbogbo bùkátà wa allahu yìí náà ni kódà gbogbo ẹranko gbogbo ewéko gbogbo màláìka gbogbo alìjánu gbogbo èèyàn gbogbo ẹranko òun náà lọ́ba tí gbogbo wa ń ronú kàn tá à ń tọrọ lọ́dọ̀ rẹ̀ pé kó bá wa gbọ́ bùkátà wa ọlọ́run ọba ó sì bá wa gbọ́ bùkátà wa. ibn abbas radiyallahu anhuma oní as òun náà ni as-sayyid alladhi qad kamula fi su'dudihi òun náà ni aṣíwájú tó ti pé nínú jíjẹ́ aṣíwájú rẹ̀ wàṣẹ́rífù lẹ́dí kọ̀dọ̀kámúlẹ̀ fi ṣọ́rọ̀fẹ̀ òun náà ni alápọ̀nlé ẹni àgbéga tó ti pé nínú gbogbo gíga rẹ̀ wàlàdímù lẹ́dí kọ̀dọ̀kámúlẹ̀ fi àdọ̀mẹ́tẹ̀ òun náà ni ọba tó tóbi tó ti pé nínú gbogbo títóbi rẹ̀ wàlhálìm lẹ́dí kọ̀dọ̀kámúlẹ̀ fi xilmẹ̀ aláfaradà tó ti pé ní gbogbo pípé nínú àfaradà rẹ̀ wàlẹ̀ àlímù lẹ́dí kọ̀dẹ̀ kẹ́múlẹ̀ fi ilmẹ̀ òun náà ni ọba olùmọ̀ tọ́jà kó ti pé nínú ma rẹ̀ wàlẹ̀ hakimu lẹ́dí kọ̀dẹ̀ kẹ́múlẹ̀ fi hikmẹ́tẹ̀ òun náà sì ni ọba ọlọ́gbọ́n tọ́jà kó ti pé nínú gbogbo ọgbọ́n rẹ̀ wàhúwa lẹ́dí wàhúwa wàhúwa lẹ́dí àlẹ́hù òun náà lọ́ba tó ṣe yí pé ọba tó ṣe pé kò ní aláfijọ́ kò sí ẹni tó pẹ̀lú rẹ̀ walaysa kamithlihi shay kò sí nǹkan kan tó dàbí rẹ̀ subhanallahi alwahid alqahhar ah ògo ni fún allah ògo ni fún ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ọba olùborí tó borí gbogbo nǹkan. nínú tafsir mi wọ́n ní ìtumọ̀ as-samad òun náà ni alhayyul qayyum òun ni ọba abẹ̀mí ọba olùdáwà alladhi la zawala ọba tí kìí tán ọba tó ṣe pé kìí tán bákan náà nínú tafsir mi as-samad alladhi lam yakhruj minhu shay wala yat'am ọba tó ṣe pé nǹkan kan jáde lára rẹ̀ tí kìí sì jẹun kìí jẹun ó rí i pé wà ní ìsìngbà tó ń jẹun tó ń mu ó rí i pé nǹkan jáde lára rẹ̀ ó ń tutọ́ ó ń ha kẹlẹ̀bẹ̀ òógùn ń sàn lára rẹ̀ bẹ́ẹ̀ náà ló ń tọ̀ bẹ́ẹ̀ náà ló ń yàgbẹ́ bẹ́ẹ̀ náà ló ń só nítorí pé wọ́n ń jẹun ni ọba tí kìí jẹun kí ni nǹkan míì tí wọ́n ń sìn tí è jẹun tí èbá sì jẹun tó bá jẹ gi lásán tó bá jẹ pẹ lásán tó bá gbóúnjẹ síwájú rẹ tó bá bẹ̀rẹ̀ sí ní rùn ṣebí wọn náà ló tún gbàdánù wọn náà ló tún gbàdánù kó wọn àtúrẹ pé òórùn yìí ń yọ yín lẹ́nu. torí ẹ nínú tafsiri as náà tún ni pé alladhi la jawfa lahu ọba tó ṣe pé kò níkùn á ń bọ̀sibọ́sì yọ jẹun gbogbo nǹkan míì tó bá ń sìn tó bá jábẹ̀ mí ni wàá rí pé níkùn ti fi ń jẹun wàá rí pé nínú ti ń jẹun sí. ṣùgbọ́n ọlọ́run ọba tó dá wa ọba tó ṣe wípé as-Samad ni ọba tá à ń ronú kàn ọba tó ṣe wípé kò nínú á ń bọ̀sibọ́sí pé yọ̀ jọ̀ òun náà lọ́ba tó dá wa o lam yalid wa lam yulad ọlọ́run ọba yìí kò bímọ o bẹ́ẹ̀ ni ẹnìkan ò bí ọlọ́run ọba yìí ò bímọ bẹ́ẹ̀ ni ẹnìkan ò bí nítorí pé ọlọ́run ọba ò bùkátà ọmọ àwọn ọ̀lẹ ló ń bùkátà ọmọ kò sí ẹnìkan tó bímọ àyàfi kọjá pé bíbí ni wọ́n bí òun náà gbogbo ẹni tí bá máa bímọ bíbí ni wọ́n bí òun náà nígbà tí wọ́n rẹ̀ ewúrẹ́ nìsín ọ̀ràn kan kéwúrẹ́ rẹ̀ ó bímọ wọn náà ti mọ̀ pé bíbí ni wọ́n bí ewúrẹ́ rẹ̀ ìdínú tí wọn náà fi fẹ́ kéwúrẹ́ rẹ̀ ó ma bàbá sinmi lọ lé ọkọ nìsín a máa bẹ fún kó torí pé bíbí la bí a fẹ́ kó ọmọ tó bá fẹ́ a máa fún kó torí pé bíbí la bí a máa bẹ fún kó

àwọn nǹkan tó ṣe pé wọn ò bí wọn gan tẹ́ pé dídá lọ́lọ́run tiẹ̀ dá wọn àwọn náà ó kù nígbà tọ́jọ́ kù tí wọn náà bá pé kó tó di pa yọ parun àwọn màláíkà nìyẹn ọlọ́run ọba padà pa wọn náà run ni. ẹ wá gbogbo ẹni tó bíbí ni wọ́n bí náà wá bí ọlọ́run ọba ẹlẹ́dàá wa wọ́n á ma à ń bọ̀sibọ́sí pé ámbélé ntàsepá wàá pè ta ni òjògùn rẹ̀ ta ni òjògùn ta ni ganan rí ta ni òjògùn ta ni ganan rí torí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ló dá gbogbo nǹkan ọlọ́run ọba tó dá gbogbo nǹkan yìí báyìí lam yẹlẹd kò bímọ o wà lam yúlẹd ẹnìkan ò sì bí kò bímọ ẹnìkan ò bí torí di eléyìí báyìí ta ni wọ́n mọ̀ tó jẹ́ pé ọlọ́run ọba ló bí ta wá lọ mọ̀ tó bí ọlọ́ ta wọ́n mọ̀ tó ṣe pọ́ mọ́ ọlọ́ọ̀ni ta lọ wá mọ̀ tó jẹ́ bàbá àtìyọ́ ọlọ́ọ̀ ta'ala Allahu amma yaqulu al-kuffar uluwan kabira ọlọ́run ga ju táwọn kèfèrí ń sọlọ ọlọ́run ọba òbí mà bẹ́ẹ̀ ni ẹnìkan òbí nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọ̀gá tayọ kákó bí ma ọ̀gá tayọ kákó bí ma gbogbo wa pátá ìdá ọlọ́run tọ́lọ̀ ń dání wa bàbá àṣìṣe wù ú ló máa ń ṣe nítorí pé òun la lágbára gbogbo agbára ó ní alqawi òun lọ́ba alágbára almatin ọba tó nípa torí di eléyìí báyìí ọlọ́run ọba lam yalid wa lam yulad ọba yóò bímọ bẹ́ẹ̀ ni ẹnìkan ò bí ìpèníjà lélẹ́yìí o ìpèníjà ńlá lélẹ́yìí tí wọ́n bá mọ ọmọ ọlọ́run tọ́lọ̀ ń bí sáwò yáàmà ó wá ṣàlàyé ara rẹ̀ bóòlù ọlọ́run ti ṣe bí ìyàwó tó bá bí fọ́lọ̀ ó wá ṣàlàyé bóòlù àtọ́lọ́run ti jọ ní àjọṣepọ̀ tó fi di polóyún rẹ̀ fọ́lọ̀ oṣù mélòó lóyún yìí ṣe ń nú ọsibítù wọn ti gbà bí rẹ̀ tó fi jẹ́ pé njọ wọn bí àwọn ẹni tó kó kọ́lẹ̀ tí wọ́n rẹ́jísítà ìbí rẹ̀ wọ́n wá rẹ́jísítà rẹ̀ pọ̀ mọ́ ọlọ́run lélẹ́yìí tó fi wá jẹ́ pé wọn náà fẹ́ sọ̀rọ̀ rẹ̀ dọmọ ọlọ́run tipátipá tipátikúùkù o ti dá bàbá tiẹ̀ mà o dá rẹ̀ mà òjijì lọ́wọ́ sọ pé ẹ̀sẹ̀ yìí náà fẹ́ dọmọ ọlọ́run ẹ̀fẹ́ dọmọ ọlọ́run báwo ẹ̀fẹ́ dọmọ ọlọ́run ń bá wa sọ̀rọ̀ ó ní mi ń bí ma ẹnìkan ò bí mi ìwọ́ wa tu láti ara rẹ̀ sọ̀rọ̀ rẹ̀ dọmọ ọlọ́run báwo ọ̀ ronú ẹ̀ dáadáa wọ́n fẹ́ yọra rẹ kó lábẹ́ pọ́ ma bàbá rẹ ni wọ́n wá rẹ dánmọ́ ọlọ́ ọlọ́run ọba òbí ma bẹ́ẹ̀ ni ẹnìkan òbí ọlọ́run ọba ti ṣàlàyé ilé ìfún alọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n mi èèyàn gbọ́ etí di ọmọ èèyàn gbọ́ etí di torí tí ọba jẹ́ bẹ́ẹ̀ ọkùnkùn hàn sọ́n kálukú wa náà kálukú wa lọ́ dá bàbá tiẹ̀ mà kálukú dá bàbá tiẹ̀ mà kó tó lọ tira rẹ̀ bọ́ pé abẹ́ pọ́mọ ọlọ́run náà sálò tí wọ́n tún fi ń pẹ́ lòmíì náà lọ́mọ oní badi'u as-samawati wal-ard anna yakunu lahu waladun wa lam takun lahu sahiba wa khalaqa kulla shay. ó ń lo olùpilẹ̀ ṣẹ̀dá àwọn sánmà àtìlẹ̀ ó ń lo olùpilẹ̀ ṣẹ̀dá àwọn sánmà àtìlẹ̀ báwo ló ti ṣe fẹ́ wá jẹ́ kó fi ẹnìkan sọmọ báwo ló ti ṣe fẹ́ bímọ báwo ló ti ṣe fẹ́ bímọ ọmọ náà ni òun ló pilẹ̀ ṣẹ̀dá gbogbo sánmà àti gbogbo ilẹ̀ àti gbogbo ẹ̀dá tí ń bẹ́nu wa. báwo lọ́lọ́run ọba yìí ti ṣe fẹ́ wá jẹ́ wípé ó fẹ́ nìkan sọmọ ó bímọ walam takun lahu sahiba lọ́lọ́run tó ṣe wípé kò níyàwó kò níyàwó bó ló ti ṣe fẹ́ ìdí nu tá à ń fi sọ pé tó ọba sọ pé nìkan lọmọ ọlọ́run múyàwó rẹ̀ wá tó ọ̀rọ̀ alukurani ni nítorí pé sọ wípé ọlọ́run ló pilẹ̀ sánmà àtilẹ̀ ọba yìí báwo ló ti ṣe fẹ́ jẹ́ kó bímọ lọ́lọ́run ọba tó ṣe pé kò níyàwó wa khalaqa kulla shay òun ló ti ẹ̀dá gbogbo nǹkan kí ló fẹ́ fọmọ ṣe ọmọ kíni kí ló fẹ́ fi ṣe nítorí pé a ti sọ pé gbogbo ẹni tó wá ké bíbí wọn bí yóò kú gbogbo ẹni tó sì jẹ́ pé bíbí wọn bí òun náà yóò kú ẹni tó bímọ yóò kú ọmọ tí wọn bí yóò kú ọmọ tí wọn bí yóò kú bàbá tó bímọ ó kú gbogbo ẹni tó sì kú wọn jogun rẹ̀ náà ni ọlọ́run ọba òye ọlọ́run ọba òsìsì nínú ẹni tó jogún bákan náà nínú súra mi ọlọ́ni wa qalu ittakhadha ar-rahmanu walada laqad ji'tum shay'an idda takadu as-samawatu yatafattarna minhu wa tanshaqqu al-ardu wa takhirru al-jibalu hadda an da'u lir-rahmani walada وما ينبغي للرحمن أن يتخذ ولدا إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عبدا لقد أحصاهم وعدهم عدا وكلهم آتيه يوم القيامة فردا ọlọ́run ni wọ́n máa ń sọ pé ọlọ́run ọba bímọ ọlọ́run ni ha ìsọkúsọ ńlá lẹ̀ ń sọ yìí o gbogbo sámà méjèèjì ọ̀fẹ́ lè fàyà nítorí ẹ̀ ilẹ̀ gan fẹ́ lè ya nítorí ẹ̀ àwọn òkè ńláńlá fẹ́ lè dàwó nítorí ìsọkúsọ yìí kí ni ìsọkúsọ náà ìwọ ọlọ́run ọba wa tí sánmà fẹ́ẹ́ ti torí rẹ̀ fàya tílẹ̀ fẹ́ẹ́ ti torí rẹ̀ dànù táwọn òkè ńláńlá fẹ́ẹ́ ti torí rẹ̀ dáwó an da'u lirrahmani walada sísọ tí wọ́n ń sọ ni pọ́lọ́wọ́n bá bímá wa ma yanbaghi lirrahmani an yattakhidha walada kò tọ́ sí ọlọ́run láti fẹ́ nìkan sọ́mà kò tọ́ sí ọlọ́run láti fẹ́ nìkan sọ́mà mo rò pé wọ́n tó ń tẹ́tí gbọ́ ọlọ́run bá sọ pé kò tọ́sùn láti fẹ́ nìkan sọmọ tó o bá gbàgbọ́ láyé wàá padà gbọ́rọ̀ yín jọ̀gbìn dàlùkìyàmà ọgbọ́ abọ́ ọgbọ́ kí ló dé tó fi kọ́ tó ṣe bí ìgbà tó ṣe ọkọ ni wọ́n ń bá wí tó tún jẹ́ pé orin pọ́lọ̀ ń bímọ náà ló tún kọ́ lọ. ọlọ́run ọba nítorí sísọ sọ wípé abda gbogbo ẹni tí ń ẹrú tá a dá ni wọn fi wá bá ọlọ́run tó bá di jọ́ gbẹ̀ndà lùkìyàmù laqad ahsahum wa addahum adda ọlọ́run máa yé wa ó sì ti kà wá ní kíkà ẹnìkan ò sì ti ọ̀sọ̀ nù wa kulluhum atihi yawma al-qiyamati farda oníkálukú ọ̀kọ̀ọ̀kan láti lọ bá ọlọ́run tó bá di jọ́ gbẹ̀ndà lùkìyàmù torí de eléyìí báyìí ọlọ́run tó dá wọn lóhùn àwọn tó tẹ̀ pé àwọn màláíkà lọ́mọ ọlọ́run ọlọ́run ni wọ́n qalu ittakhadha ar-rahmanu waladan subhanahu bal ibadun mukramun wọ́n máa ń sọ pé Ọlọ́run bá bímọ ó fa àwọn màlẹ́kà sọmọ á ògo ni fọlọ́ gbogbo àwọn màlẹ́kà ẹ̀dá alápọ̀nlé ni wọ́n àwọn aláta wọn láti wọn lálápọ̀nlé la yasbiqunahu bil qawl wa hum bi amrihi ya'malun wọn kì í síwájú Ọlọ́run bá sọ̀rọ̀ àṣẹ Ọlọ́run bá ni wọ́n máa tẹ̀lé àṣẹ Ọlọ́run bá ni wọ́n máa tẹ̀lé tó àwọn kan kẹ́ntẹ̀ tún pé àwọn àlejànú lọ́mọ Ọlọ́run Ọlọ́run tún fèsì fún wọn ọlọ́ni wa ja'alu baynahu wa bayna al-jinnati nasaba wa laqad 'alimat al-jinnatu innahum lamuhdharun subhanallahi amma yasifun. àwọn míín nu wọn wọ́n sọ pé ọlọ́run ọba òun ló bí àwọn àlìjánu nígbà táwọn àlìjánu ti mà pípẹ́ dọ̀ ọlọ́run tọ́lọ́ ń dá làwọn á sì kó wọn wá fún ìṣirò tó bá dijọ́ gbẹ̀ndà al ògo ni fún ọlọ́run o ọmọ tayọ gbogbo ohun tí àwọn aláìmọ̀kan tí wọ́n ń sọ nípa rẹ̀ torí ẹ̀ ọwọ́ nínú sahih bukhari panabi muhammad sallallahu alayhi wa sallam ó sọ pé la axada asbaru cala ada samicahu min allah innahum yajcaluuna lahu walada wa huwa yarzuquhum wa yucaafihim subhanallah anabi sallallahu alayhi wa sallam ó ní kò sẹ́nìkan o tó ṣe sùúrù tó ṣe sùúrù tọ́lọ̀ lórí ìnínilára. nínú ọ̀rọ̀ sísọ eléyìí tí àwọn èèyàn ń sọ sí tí sì ń gbọ́ tí sì tún ṣe sùúrù lórí rẹ̀ bí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ẹnìkan ò ṣe sùúrù lórí ìfẹnunilára tí àwọn èèyàn ń ṣe sí tí sì ń gbọ́ nípa rẹ̀ bí ọlọ́run ọba ẹlẹ́dàá wa innahum yaj'aluna lahu walada torí pé àwọn èèyàn ń sọ pé ó bímọ ìnínilára ni ìsọkúsọ ni nípa ọlọ́run wa huwa yarzuquhum síbẹ̀síbẹ̀ ọlọ́run tó ń rọ̀ wọ́n lọ́rọ̀ allahu akbar kò jẹ́ kọ́pọ̀lọpọ̀ dààmú ipò ń ṣàṣìṣe ni nítorí pé bóun ti ṣe ń yẹn ọlọ́run ọba ò yé yéé ṣàánú ọlọ́run ọba fún ọ kò jẹ́ kọ́ ọ̀yọ̀ àfihìm ó sì tún wọn rẹ̀ wọn ògbádàwò bá wọn kò jẹ́ sùúrù ọlọ́run ọba lọ́pọ̀ walam yakul lahu kufuwan ahad ọlọ́run ọba yìí kò lọ́láfiwé kò lọ́láfijọ́ kan eléyìí ni ọba ọba òdodo táwọn mùsùlùmí ń jọ́sìn fún wọn náà tó ọba wòówò yóò yé wọn náà dájú pé a ah, islam lọ́nà kò sáàyè nínú islam láti sọ ìmáàmù kan dẹni tó lè dáṣẹ pa kódà kó ṣe rẹ̀ takòtọ lọ kò sáàyè nínú islam fún ẹnìkan láti máa fẹnu wa rọ́ọ̀fù ní ìfẹnu wa rọ́ọ̀fù tó bá takò fi ọlọ́run ọba wa tó bá wí ọ sọ sápò ara rẹ ni ẹnìkan ò sí tí ó tẹ̀ láṣẹ rẹ̀ nítorí pé òfin wa ti wà very clear man yuti'i ar-rasula faqad ata Allah ẹni tó bá ti tẹ̀lé tà nàbì sallallahu alaihi wa sallam ó ti tẹ̀lé tọ́lọ́n tẹ́nìkan bá wá ń pè ọ lọ sí di takotọ́lọ́n takotà nàbì sallallahu alaihi wa sallam torí ipò ń bá àjẹ́ kínni kò lẹ́tọ̀ọ́ sí ká gbọ́rọ̀ rẹ̀ kò tiẹ̀ tọ́ sí ikú ká tiẹ̀ wò sẹ̀kan torí pàdé sí anabi sallallahu alayhi wa sallam ó ní la ta'ata li makhluqin fi ma'siyati al-khaliq kò sí àyè láti gbọ́rọ̀ sẹ́nìkan lẹ́nu ní ìgbọ́rọ̀ sí ni lẹ́nu tí ó mú ni sẹ́lọ̀ ìdí nìjẹ́ fi rí i pé nínú islam nìkan nínú islam nìkan kọ́ fàlàsí ọ̀rọ̀ yìí ndì nínú islam nìkan ló ti gbọ́ tán sọ pé sunna àti bidà sunna àti bidà súnà tí ó bá yí ọ ìlànà tánàbí sallallahu alaihi wasallam tó là kalẹ̀ pé ká máa tọ̀nù torí pé ẹni tó mọ̀nà làátọ̀ táì fi sínà ẹni tó lọ́n fẹ̀sìn ránù òun la gbọ́dọ̀ tẹ̀lé tiẹ̀ táàfì sẹ̀sìn yẹn lásìn là ẹ rí i pé ojú ọ̀nà ti súnà nù tẹ́ máa sọ pé bídà ìyẹn ni pé ojú ọ̀nà àdàdálẹ̀ eléyìí tó ti yapa síta nàbì sallallahu alaihi wasallam ìdí nu tẹ́ fi rí i pé láàrin àwọn mùsùlùmí àwọn kan àwọn àwọn kan tẹ̀lé lánà ànábì tá a fi sẹ́rán ànábì tó mọ̀nà tá a tẹ̀lé tá a sọnù so àwọn kan ó sì sọ pé rárá kìí ṣe dandan ni káwọn tẹ̀lé tá ànábì nu gbogbo nǹkan torí pé àwọn náà tún láwọn àfa àwọn tún láwọn ìmáàmù ìmáàmù àwọn láwọn ṣéwù ṣéwù tó ṣe pé àwọn náà wọ́n tó pa wọ́n tó kún wọ́n tó gé wọ́n sì tó pín wọ́n wàá máa tẹ̀lé tiwọn wọ́n lè pàtàkì nábìtì ẹ̀rí pé àwọn ẹni tó bá ríran nínú àwọn mùsùlùmí àwọn máa sọ pé ẹ̀yin yẹn gbọrọ ẹ má gbọ́rọ̀ sáwọn wọ̀nyí lẹ́nu ẹ má tẹ̀lé ìlànà wọn o ìjọ ń pè yín lọ rẹ̀ àánú ni kẹ́ ẹ má bàa padà wá dẹni tí ó ṣègbè nítorí pé tí ti máa soríire tọ́jà pé bẹ́ẹ̀ ló ń rìn ní ìgbà tó o bá rìn lọ́nà tó dáa tọ́tọ́ wọ́n padà dẹni tó ṣe pé àwọn ẹni tó ń tẹ̀lé wọ́n kó ewọ̀gbẹ́ lórúkọ ó clear ojú ọ̀nà bídà òun náà pamọ́ rárárárá nínú Islam ló ti lè gbọ́ eléyìí nínú ìlànà mi ò ní gbọ́ pé àwọn kan ṣe bídà àwọn kan ṣe gbogbo ẹ̀ náà pátánkọ́ bọ́láàlà ìsìnà náà ni. alhamdulilayi rabbil alamin ọlọ́mọba àṣà olùmọ̀wá ní ẹ̀sùn lórí ọ̀dàkùn máa fún wọn ní gbogbo ẹ̀mí ọ̀rọ̀ láti ń lọ ẹja gbìyànjú káàkiri sàrà ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ olówó iyebíye náà ti ń bá wa sọ ẹlòmíín sì já wùbọ tí kò sì ẹ̀fẹ́ gbọ́ débi pé yóò sì ẹ̀tẹ́ tí gbọ́ tó ọ̀hún pé ilé ayé ni rọ́mọ ọ̀run ògbèké gbogbo níta bá ṣe láàlọ́ jábọ̀ níjọ́ gbèndé àlìkíámọ̀ tí wọ́n sì gbé sí kálukú wájú sí kálukú ní òfojú rí ní fètètè ṣùgbọ́n mọ̀tàn rẹ̀ jẹ́ mọ́jọ́jọ́ lọ́mọ lọ́wọ́ ìwọ náà gbé ní tó bá ń tẹ̀lé jáde nínú ìwé ìyẹ̀wò láti pálí sí pálí ó ti bẹ̀ dọ́lọ́ ọba mọ̀ ó ti bẹ̀ mọ ojú ọ̀nà wulẹ̀ sí àṣìlá eléyìí tí ọláyàn lọ́la àlìkíámọ̀ torí ilé ẹ̀mẹ́jà tanra wa jẹjá gbìyànjú káàdì ṣòkòtò wa kó le àwa tá a bá ti bára olójọ́ ọ̀nà ẹ̀sìn Islam ẹ má jẹ́ kí wọ́n á jẹ́ kí wọ́n fi páńdà gba góòdì mọ́ wa lọ́wọ́ ká kí ìsara ká jẹ́ ẹni tí ó mójútó ń tà ń ṣe ká sì mọ́ ń tà bá ń ṣe nítorí rú torí pé òní ọ̀la ọjọ́ ńlọ náà nu ọjọ́ tẹ̀mí bá pín ọjọ́ náà kálukọ́ dòdòdò mọ̀ yóò sì gbà láti inú sáré rẹ̀ títí diwájú Ọlọ́run ọba ọba torí ìta mẹ́nubà wa nípa ìdánilẹ́kọ̀ọ́ ilé tí máa wáyé ní gbogbo sátidé tó parí eléyìí tí a fi ń kí àwọn ará ìlú tewúre pé wọ́n kú àmójúbà àti gbígba àlejò àwọn olùmọ̀ wa ní ìlú tewúre èèyàn ní aago mẹ́rin ọ̀sán ọ̀la ẹ jẹ́ á gbìyànjú ká wá lógúnlógún ká wá lọ́gbọ̀nlọ́gbọ̀n ká wá jẹ àǹfààní ọ̀rọ̀ olóyebíye ẹni tí ó bá yẹn ṣe mùsùlùmí tó wá gbọ́rú ọ̀rọ̀ tí wọ́n bá mẹ́nu bàyẹ́ tó fẹ́ ṣe béèrè lè tọ́jú pé tó yóò rí wọn ní fètètè òun náà lè wá síbẹ̀ ààyè wà ní pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti ṣe béèrè àti pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti dáhùn tí ò ní mú wàhálà dání rárá ọlọ́bó ṣe rọrùn fún ẹnìkọ̀ọ̀kan wa. bí báyìí ní àdúró sí ní alẹ́ tòní ẹjẹ́ pàdé àwọn olùwọ́n dédé àsìkò yìí ní ọjọ́ mẹ́jọ kọ́ lọ́sọ̀wájú ọjọ́ mẹ́jọ lọ́wọ́ assalamu alaikum warahmatullahi wabarakatuh